báwo ni egbògi olóró tó wà nínú ẹrù tó sọ mí dèrò ẹ̀wọ̀n báwo ló um, ẹ jọ̀ọ́ mo ń béèrè adé. adé. bẹ́ẹ̀ni ẹ sáhùn alásọ̀tọ̀ ọ̀rọ̀. ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ òkòbó tó ń já sí kòmò ní kòmò ṣé mo kọ́ ìlójú tì ní. don't call me again i'm not interested. is it a crime that i came to check on you. don't come to check on me i'm not interested kí ló dé ṣé wò fúnra rẹ̀ ṣé ò fẹ́ má rí mi. ọ̀rọ̀ àwọn ọkùnrin lẹ̀ ń pò ibà. bódà ìdè lówó. tùmí lára ń kọ. à ó ń kọ́lé lọ́wọ́. jọ níbo ni ìyàwó mi sọ pé òun lọ. ẹ wò ó dàbí pé kankan ń ṣe wọn o bóyá bàbá wọn àbí ìyá wọn ló kú. ó tì o kò sí lọ́dọ̀ mi o. bàbá mi. kí ló ṣe. tùmí lára. Ah! She does not love you anymore. Excuse you.